هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم إلى دا صلاتنا ما بام على إلي النبي أتيا وصحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú tafsirul Qur'an eléyìí tí a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní gbogbo òru ọjọ́ ìní yìí báyìí ní dédé àkókò yìí ibi tí àwa ti ń kẹ́kọ̀ọ́ látijọ́ tá a ti ń kọ́ra wa tá a ti jọ ṣàǹfààní lára ara wa òun náà ni Suratul Baqara áyà táwa kébẹ̀ ìní áyà 129 tó ṣe pélé ní ibi iznillahi ta'ala a ma lọ sí áyà 130 ní ilẹ̀ ìlà a ma wá bá lọ náà rí a sì máa ṣàlàyé lọ náà lónìí ọlọ́ndà kó má jò ń tẹnu wá jáde o ọ̀rọ̀ ìfẹ́nu àfa olúwàsí àdánwò ní fún kó má fìfẹ́nu sọ̀rọ̀ kò ní bóríire bọ́ńbẹ́ wájú ọlọ́run yóò tún wá máa ní kọmíṣọ̀ orí burúkú lórí gbogbo àwọn tán bá gbọ́fẹ́ inú tán sì gbà lọ́wọ́ rẹ̀ láti máa ń bẹ lọ́n gbogbo gbà lọ́lọ́dàkùn máa ti wá lónífẹ̀ẹ́ inú tó bá ti ń kù díẹ̀ tí pẹ̀lú máa wọ̀ ọ́ ọlọ́dàkùn máa darí ahọ́n wa kọ́lọ̀ wa máa pèsè àsọyé fún wa gbogbo jàmá náà tí ó bá ti máa gbọ́ wa ọlọ́run kó ṣe àgbọ́yé pẹ̀lú kọ̀ọ̀kan wa náà ọlá al-Qur'an al sam. ربنا واجعلنا مسلمين ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا يتلو عليهم وَرَفَعْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ ويعقوب يا àyà 130 ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ń júwe annabiwa Ibrahim alayhi salatu wassalam ọlọ́wọ́ba ń júwe rẹ̀ fún wa ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ó sì ń jẹ́ àmà báwo lànàbíwa Ibrahim ṣe tó bọ́lọ́wọ́ba ti dán nàbíwa Ibrahim wò pẹ̀lú àwọn àṣẹ àwọn òfin àwọn bí ó ṣe ńlá la lọ rí pa ọmọ rẹ gbogbo àwọn àdánwò yìí tọ́lọ́wọ́n bá gbé bá nẹ́gbà Ibrahim alayhi salatu wassalam ṣeke bá dánwò náà ṣe bá tó ànábì Ibrahim dúó ó ti yẹ kí ọmọ ànábì Adamu dúó ó sì dúó rí dáadáa tọ́ lẹ́yìn dídúó tá ànábì Ibrahim dúó ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala wa kọmpẹsíkì wọn náà ike inni ja'iluka linnasi imaman qala wa min dhurriyyati ọlọ́ni pẹ̀lú pé wọ́n náà ṣe ẹ̀dúró yìí ọ̀sìn dáṣáájú tá a máa darí àwọn èèyàn ìpè irú dúró déédéé tiẹ̀ òun náà ní káwọn èèyàn máa dúró lé lórí. anábọ̀ Ibrahim alayhi salatu wassalam oore tọ́lọ́hun ọba ṣe yìí òun náà wà mọ́ lórí lòun náà wá bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́rùn àdínkùn rẹ̀ ọlọ́run rè èyí má jò mọ lórí tèmi nìkan àwọn àrọ́mọdọ́mọ mi àwọn àrọ́mọdọ́mọ mi jẹ́ kó máa jẹ́ ti wọn nígbà nábì náà wá tọrọ àdúrà tán ọlọ́run wá fẹ́ fún wa ní recommendation lára Ibrahim a yí gẹ́gẹ́ bíi ulwawani wà man yarghabu an millati Ibrahima illa man safiha nafsa. wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsa. wa laqad istafaynahu fid dunya. istafaynahu fid dunya olùwàní wa man yarghabu an millati Ibrahima. ọlọ́run ní ta lẹ́ni ọ̀hún ta lẹ́ni náà ta lẹ́ni ọ̀hún yarghabu an millati Ibrahim tánbà ní yarghabu an lárúbáwá láàfin máa ń ní ìyẹn gbọ́dọ̀ lọ rí kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá dáadáa kó gbọ́ lárúbáwá kó jìlò dáadáa kó wà mọ́tíkínòn <laughs> torí pé àwọn oríṣiríṣi ọ̀nà ó ní ara fi mọ́ wọnú èdè lárúbáwá èyí kà máa wo pé mo ti rí kẹ́límà báyìí ìtumọ̀ tó sì gbọ́dọ̀ mọ́ tún gbogbo ìgbà ni olúwarí ó mọ padà fa ìmọ̀kan dànkanrú kó kọ́ èdè lárúbáwá kó kọ jídò dáadáa kó kọ́ wọnúwọnú fi kelima kan ni o le o le ó wá lè iwájú ó tún wá lè ṣe kí ni ó lè tú ẹ̀yìn ìyẹn ni pé òun nìkan kẹ́límọ̀ yẹn nìkan á dẹ̀ máa lò fún word and opposite ẹni tí ó bá gbọ́ lárúbáwá yóò ṣe bí ìtumọ̀ kan náà lẹ́mọ̀ bá gbogbo ẹ̀yìn òun ni kẹ́límọ̀ yarghab sọ wọn pé yarghab àbí ká sọ pé tí nǹkan bá délẹ̀ nísìn àbí tá bá rí nǹkan nǹkan lè wùyàn àyíbẹ̀kọ́ ni kéèyàn dẹ̀ ní interest sí nǹkan náà pé á ah, kì ní ìṣíwù mi o á ah, èèyàn rí fóònù á ah, mo sì láti fóònù yìí o at the same time nǹkan lè wù èèyàn yẹn lè rí nǹkan àmì èèyàn sì máa ní interest ṣáyé láti wá sọ pé mo ní interest sí nǹkan báyìí àti láti sọ pé mi ò ní interest sí nǹkan báyìí kẹ́lìmọ̀ yẹ̀rọ̀ gọ́bù ó tún méjèèjì kẹ́lìmọ̀ yẹ̀rọ̀ gọ́bù ó ṣe kí ni o rọ́gìbá yarghabu ragba ó tún túmọ̀ méjèèjì abákí ní ó mọ́ wá jẹ́ kí túmọ̀ ó wá yàtọ̀ọ̀tọ̀ ó ní pé ti rí rọ̀gíbà tán abọ́nlò ní mọ̀dọ́rí yarghabu tán ó kú háràfí wo ló tẹ̀lé hárùfù tó bá ni ó wá wa pé nìkan lẹ́yìn wà bí a ń ṣe tẹ̀lé o èèyàn ní stress nìkan nù èèyàn gúrí kúrò níbi nǹkan nìyẹn èèyàn rí nǹkan kò wùyàn ó nìyẹn tó bá ti ní ìyàrọ̀gọ́bù àn ṣùgbọ́n o tí kan nù aráàfin méjì tí ń bọ̀ yí bá ilé tẹ̀lé nǹkan náà wùyàn púpọ̀ ó ní tán bá ní rọ́gìbà fi rọ́gìbà máa rọ́gìbà fi ana arghabu fi millati ibrahim a ìyẹn ni pé a ìlànà nabi ibrahim ó ṣe kíni ó wù mí aban lo lo ila ragiba ilayhi ragiba tama ti lo ragiba ilayhi aw ragiba fihi kí ló ṣe o jama on interest ó wù ó fẹ́ ó gbà tama ti wa ni ragiba an kò ṣe kíni kò wú kò fẹ́ kò gbá Olúwa wa ní wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsa. wa man yarghabu an millati Ibrahima illa man. ọlọ́run ní ẹnìkan ó wà máa lóhun ogun orí kúrò nílànà tànàbí Ibrahim aléìsàlátù sàlám ìlà máa ń fẹ́ ti hànáfíà ẹnìkan ò ní máa gúrí bí àfẹ́ tó ti ponú ọlọ́mọdé àponú ẹnìkan ò ní fìlànà tànàbí ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ọlọ́run lẹ́ni bá ponú nìkan ó ní yóò rí lánàá Ànábì wa Ibrahim alayhi salatu wa salam ó ní ó rí lánàá rẹ̀ lẹ̀ yóò wá ní òun ò tẹ̀lé lánàá Ànábì Ibrahim ìlànà ta ló wá bẹ́ẹ̀ tẹ̀lé ìlànà kí ni jama ìlànà ta lọ bẹ́ẹ̀ tẹ̀lé anábíwá Ibrahim alayhi salatu wasalam ó ti rin ojú ọ̀nà ó sì ti tọ ojú ọ̀nà ojú ọ̀nà rẹ̀ náà ló sì yanjú ọlọ́ni ìdí tó fi jẹ́ sí pé ó pònú amukun mẹ́kọ òun ni ó gúnrí fún olójú ìlànà nábì Ibrahim ní pé wọ́n là kọ́ dí sọ̀fà iná wò fi dúníyà wà iná òfin àkírọ̀ ti lámìnà sálìhìn ọlọ́run tó nígbà náà bí Ibrahim alayhisalatu wasalamu tẹ́ẹ̀rí yẹn kọ̀dí sọ̀fẹ̀ ìnáhú fi dúnìyà àwọn ọlọ́run ti sàálẹ́sà nílé ayé yìí a sàáyàtọ̀ nílé ayé yìí a mú yàtọ̀ nílé ayé yìí wọ́n lakọ̀dí sọ̀fẹ̀ ìnáhú fi dúnìyà ọlọ́run la sàálẹ́sà nílé ayé o ẹ̀dàkùn ọlọ́run sàánábí Ibrahim lẹ́sà yóò sàánábí Ibrahim lẹ́sà sàábà tí ń bẹ lẹ́mí gbogbo wa tí ń bẹ lójú gbogbo wa tí ọkàn gbogbo wa ń bẹ ń bẹ ẹ̀dá kùtà lẹ́ni tó pìlẹ̀ rẹ̀ ẹ̀nẹ́bọ̀ Ibrahim aleyhisọ́látùsọ́lá alásọ̀hí ìtònílẹ̀ nínú tanú ẹ̀nẹ́bọ̀ Ibrahim aleyhisọ́látùsọ́lá olópìlẹ̀ olóláwọ̀ bá ní mọ́ àtọwọ́ àtọmọ́ rẹ̀ anẹ́bí Ismail aleyhisọ́látùsọ́lá ọlọ́run sálẹ́sà báwọn àbí sálẹ́sà jẹ̀mọ́ wọ́n lápàdé sọfẹ́ ìnáhù fi dúnìyà ọlọ́run wájú àlébúwa Ibrahim alayhisalatu wasalam níbi pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ dọ̀rọ̀ gbàgbọ́ ẹjẹ́ kẹ́kọ̀ọ́ ń pa ìnígbàgbọ́ sí Ọlọ́run subhanahu wa ta'ala ọdún Ibrahim ìlànà nábì ibrahim àgbọ́dọ̀ kúrò lójú ọ̀nà rẹ̀ olúwa nílẹ̀yìn kó jẹ́ ní ẹ̀sà nílé ayé mi wà innahu fil akhirati lamina salihin ọlọ́run níbẹ̀ ìjẹ́ ń wo àná ibrahim jẹ́ ń wo tó bá tún dijọ́ kẹ́yìn tó dijọ́ ń gbé ìdàlùkìyàmà lamina salihin nínú àwọn ẹni rẹ̀ ni yóò máa wà ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ẹni bá ponú tó fọnú fọ́ra tó ya amukun mẹ́kọ yóò pàlànà nábì Ibrahim tí ìlànà nábì Ibrahim tó lọ wá ló pònú ní ó jùlẹ̀ yìí ona ni anabi wa muhammad sallallahu alaihi wasallam abara no suratu an-nahl quran chapter 16 suratu an-nahl ká wá lọ rí wo aya 123 1 ká ti lọ rí gbé láti aya 120 torí ìtànẹ́gbà ibrahim alayhi salatu wasalam náà lọ́wọ́ bá ń bábọ̀ ń bẹ̀ tàbí establish ìyá yìí kì ní ìlànà nábì Ibrahim tó ṣe pé ní bá gbé kalẹ̀ ponú yìí òun náà lìlànà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ ìlànà yẹn gbogbo ẹni tó wáyé pé dá nábì wá gbélẹ̀ náà òun náà wá pàátì òun náà ṣe pò náà ti ṣorí búnú láti àyà 120 olùwájú ànábì Ibrahim fẹ́ inna Ibrahim kana ummatan qanitan lillah إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين ọlọ́kọ́ ròyìn anábì ibrahim ẹgbẹ́ anábì ibrahim ẹrú èmi ọlọ́run ọba ni odidi àníúmọ̀ ló nìkan fún rẹ̀ ẹni tó tẹ́ kọ̀kọ̀ fáṣẹ ọlọ́run ọba ni aṣáájú lànẹ́bùwà Ibrahim ẹni tó mọ́ kangakanga tí ò bẹ́mi ọlọ́wọ́ ọba wórogún lọ́jọ́ ayé rẹ̀ rí lànẹ́bùwà Ibrahim walam yaku minal mushrikin anabi Ibrahim ò sí náà tí bẹ́mi ọlọ́wọ́ ọba wórogún ó ti ẹ̀ ṣe pé gbogbo àwọn anábì ọlọ́run pátá pátá bí lọ́sìtì náà gbogbo wọn ni wọ́n ní isma mina shirk wal kufr gbogbo wọn ni láti jọ wọn ti bí wọn náà bọ́lọ́wọ́ ọba wórogún rí ọlọ́run ti fún wọn ní isma màásùmù ni wọ́n intaama protect ni wọ́n kúrò níbi kan bọ́lọ́wọ́ wórogún kò lè ṣẹlẹ̀ ní ìtẹ̀gbẹ́jẹ ayé wọn kódà kó tó mọ dìgbà tọ́lọ́wọ́ bó mọ gbé wọn dìde ọlọ́wọ́ lànàbí wa Ibrahim alayhi salatu salam walam yakun mina al mushriki kò sí ní àwọn olùbọ́nà wà rọrùn olùwà ní ṣáàkì ìrànlẹ̀ anúrùn yìí Ọlọ́lá Nàbí Ibrahim Alayhi Salatu Wasalam, ṣákìrọ̀ lè ánà ọmọ ẹni tí ń dúpẹ́ tó mọ ìyóòrè tọ́lọ́wọ́ bá ṣe mú ní.

salihin nínú àwọn ẹni ire ni yóò máa wà nínú àwọn ẹni dáadáa lànàbí Ibrahim alayhi salatu salam ó ní yóò máa wà ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا ẹ má gbàgbé o وآتيناه وآتيناه في الدنيا حسنة ẹ kọ̀mpí ẹ̀ pẹ̀lú àyà tá à ń bá bọ̀ pé wà lákọ́dí stọ̀ fáyínà hù fí fìdúnìyà wà iná òfin àkírọ̀ ti lámìnà sọ́lẹ̀hìn tẹ́ bá wọ àyà síra wọn ẹ rí pé nǹkan kan náà níjọ ń sọ fún wa àyà àti ṣúrọ́tù láhàlì ní wà á tẹ́yìnà hù fìdúnìyà hasana àti fún ànẹ́bí Ibrahim lówórí ayé kí lórí ayé yẹn ó ní wàhálà kọ́dí sọ̀fà ìnáhù fi dóníyà àwọn ọlọ́run ti ṣàálẹ́ṣà láyé ẹni ẹ̀ṣà ní láyé ayà méjì wá sọ flamọ́lẹ̀ pé wà innahu fil akhirati lamina salihin wà innahu fil akhirati lamina salihin pé anábì ibrahim alayhi salatu wasalam tó bá díjọ́ kẹyìn tó díjọ́ gbé ìdàlù kìyàmà nínú àwọn ẹni rẹ̀ lànábì ibrahim mọ̀ wà ọlọ́run wá dájú pà nẹ́bùwà muhammad pé millata Ibrahim hanifa. ọlọ́ni thumma awhayna ilayk ìrẹ́ Muhammad àwa ránṣẹ́ sí wọ náà kí ni iṣẹ́ tá a rán sí ọ ni pé Ìgbèrè Muhammad náà tó bá lò gbé ìlànà nábi Ibrahim ni ó tẹ̀lé o. Hanifan tí ó mọ́kànlá kànga tọ́ọ̀mọ̀ kànga kànga kúrò nínú àbúrọ́ ní shirk wal kufr kúrò nínú dẹ̀tí ìbẹ́mi ọlọ́run orogún ìṣẹ́kẹsẹ̀ ní sẹ́mi ọlọ́run ọba ìlànà yẹn ó là anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó lọ náà tọ́ صلاني يا محمد اتبع ملة إبراهيم حنيفة وما كان من المشركين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين ألا لا نبي إبراهيم تاسم جوه بويا النبي في قتل ليلة ناري وما كان من المشركين وشنو أولي بو وشنو أولي إذن هنا àwa kó kíní méjì kan pọ̀ níṣẹ́ ìpè ìlànà anábì Ibrahim aleyhisalatu salam òun náà lọ́lọ́wọ́ ọba rẹkọmẹ́ndì fún anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn anábì wa tẹ̀lé rẹkọmẹ́ndéṣọ̀n lọ́wọ́ àbí kò tẹ̀lé definitely ìlànà anábì wa Muhammad òun náà ní ìlànà anábì wa Ibrahim ajẹ́ pé ayà wà mọ́ ń yẹ̀rù gọ́bú ámì láti Ibrahim ìlàmọ́ ó anábì wa Muhammad náà sínú

سفهة hmm. نفسه ìlànà anábì ibrahim onítànítẹ̀lé olànàbùwà muhammad tẹ̀lé ẹni ní fìlànà anábì ibrahim kalẹ̀ abítání òpónú ẹni ní fìlànà muhammad kalẹ̀ abítání ṣẹwáyí láàrin ànábì Ibrahim tánàbà Muhammad jogun lọ́dọ̀ rẹ̀ ìlànà náà làwọn sàábí ànábì náà wá jogun lọ́dọ̀ tiẹ̀ náà ló jẹ́ pé ẹni kò tún ní sí ìlànà àwọn sọ̀hábà kalẹ̀ abídáni òpònú abídẹ́dẹ́wù ní àwọn sọ̀hábà ní sọ pé kí ni owó a ìbáyà àwọn tẹ́ẹ̀tì láwàá yìí ẹ̀kàn ọ̀rá súnwájú díẹ̀ àyà 137 inú Suratul Baqara Quran chapter 2 àyà 137 ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala dájú kan sọ̀hábá wọ́n sọ fún wọ́n yí pé fa in amanu bi تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله الله أكبر وهو السميع العليم àwọn kèfèrí Mẹ́kà àwọn Yahudi àti àwọn Nasara wọ́n fi lànà Ànábì kalẹ̀ àwọn à ń pariwo pé èyí tó lọ ń sọ̀kalẹ̀ fáwọn làwọn gbà àwọn wa máa ń sọ pé àwọn èèyàn náà gbọ́dọ̀ jẹ́ Yẹhudi wọ́n sì gbọ́dọ̀ jẹ́ Nasara ọlọ́run akọ́kọ́ rọ́bìsì wọn náà ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ̀yẹ ma fún wọn létí àwọn orí mùsùlùmí jọ́nà àwọn sàhábà ẹgbọ́ fún wọn pé àyà tó wọ́kọ́ wá tájú àyà 136 olúwa ní kúlú amanna billahi wa ma unzila ilayna aláì mùsùlùmí ẹ̀yẹ máa sọ yí sọ̀háàbà ẹ̀yẹ máa sọ fún wọn máa fún wọn létí pé amanna billah àwa nígbàgbọ́ sí ọlọ́run wa ma unzila ilayna in tí aláwù sì sọ̀kalẹ̀ fún wa tí ń sàlùkùrá ní àwa nígbàgbọ́ sí àgbà wa ma unzila ila ìjọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ bá nẹ́gbà Ibrahim àwa gbà á tẹ́rígbà àtẹ̀yìn ni pé àwa nígbàgbọ́ sí Allah a nígbàgbọ́ sí alukùránì tí Muhammad mú wá tó sọ̀kalẹ̀ fún wa a nígbàgbọ́ sí tó sọ̀kalẹ̀ fún Ànábì Ibrahim àti tó sọ̀kalẹ̀ fún Ànábì Ismail àti tó sọ̀kalẹ̀ fún Ànábì wa Ishaq àti tó sọ̀kalẹ̀ fún Ànábì wa Ishaq àti tó sọ̀kalẹ̀ fún al àti tó sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́ bá gbé fún Ànábì Musa àti tó gbé Isa àwọn nǹkan tó fún gbogbo àwọn ànábí ọlọ́run àwọn ànábí ọlọ́run àwọn ànábí ọlọ́run lọ́lọ́kan òjọ̀ kan àwọn tíra tá a sọ̀kalẹ̀ fún wọn gbogbo ẹ̀ làwa nígbàgbọ́ sí àwọn tó wá báwọn ànábí ọlọ́run báyìí látọ̀dọ̀ olúwa wọn. àwọn ò ní sòpinya àwọn ò ní sòpinya láìra ilé kankan nù àwọn ànábí ọlọ́run káwa ní Muhammad tiwa nìkan lágbà àgbà ànábí Ibrahim ká ní Muhammad tiwa nìkan lágbà àgbà Musa ká ní Muhammad tiwa nìkan lágbà àgbà Isa awa ẹ ṣe bẹ́ẹ̀ o kódà mùsùlùmí àwa juwọ́ ju sẹ́lẹ̀ fún Allah nígbà àwọn àtàwọn tọ́lọ ní káà mùsùlùmí fèsì tán ọlọ́wà ní tẹ́ rí tẹ́ yìí gbà yí ẹ̀yìn sọ ábàdì dọ́wọ́nù láì sára àríyìn fọ́kọ́dì tó wáyé pé gbogbo àwọn Yahudi náà sọ̀rọ̀ tó ń wíwíkúwí káàkiri tó bá ilé nírú gbàgbọ́ tẹ́yìn náà gbàgbọ́ yìí ni fákọ́dí ìsádà wọ́n di kínú wọ́n jẹ́ ní ìmọ̀nà tó bá ilé nígbàgbọ́ bẹ́yìn ṣe gbàgbọ́ yìí tán gbà táwọn náà gbà fún tí mo sọ̀kalẹ̀ fún ànábì Muhammad tán gbà fún ànábì Ibrahim wọ́n gbà fún Ishaq wọ́n gbà fún Yaquba wọ́n gbà fún Ismail wọ́n gbà fún asibato wọ́n gbà fún Musa wọ́n gbà fún Isa wọ́n gbà fún gbogbo àwọn ànábì Ọlọ́run tó wá látó wá lẹ́yìn wọn wọ́n gbà fún gbogbo wọn tó ilé gbarú ẹ̀ ní fákọ́dé Ọlọ́run náà ti mọ̀nà nù wọn torí búmọ́nù àmọ́ o àmọ́ tó bá yarí kanlẹ̀ tó láwọn ò ní gbarú jẹ́ ẹgbà fa iná hún ọlọ́ni wọn níyẹ̀ wọn ní gbòmí ìyapa ẹnu ni wọ́n máa wà kálukú wọn wọn ní gbọ́ra wọn yé yẹ̀wúdí àti nàṣọ́ra ò gbọ́ra wọn yé yẹ̀wúdí sí yẹ̀wúdí kò gbọ́ra wọn yé nàṣọ́ra sí nàṣọ́ra kò gbọ́ra wọn yé olúwa ní. ẹ̀rí ọlọ́run ọba dájú ọ̀rọ̀ kọ àwọn tó pọ̀ lákọ̀ọ́kọ́ àwọn sàhábà ó wá ṣe lùtìfáàtì wá dájú kọ ànábì fásitì yẹ fìfì kàhùnmùlọ́ọ̀ sọ́rí ìwọ fọkànbalẹ̀ èmi ọlọ́run ọgbọ́ òtò àníjẹ́ kípa àwọn òkà ọ̀ olúwa yìí ni àṣẹ̀mẹ́ òṣèlékè ni àlàálẹ̀ ìdàn gbọ́rọ̀ bá rí báyìí wà mẹ́ yẹ rọ̀gábù àmìlẹ́tì Ibrahima ilá sẹ́fìhà ẹnì kò ní fìlà nà nẹ́bí Ibrahim kalẹ̀ àbí àfòfònú dẹ́dẹ̀wẹ̀ ẹnìkan ò ní fìlànà nẹ́dùwà Muhammad kalẹ̀ àbí òkùnrún dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ọlọ́mọdé wá bẹ́ o ẹnìkan ò ní fìlànà àwọn sọ̀hábà kalẹ̀ àfi òpònú àti dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ọlọ́dàkùnmọ́sí wá bẹ́ o láti mọ́ ń sọ pé ìlànà àwọn sọ̀hábà ò sí gbógun tì àwọn sọ̀hábà fúnra wọn ẹni tọ́lọ́run ọba rẹkọmẹ́ǹdì lànà wọn fún wa ni wọ́n torí lànà wọn ò fún òǹtọ́ lọ́hùn tànàbí ojúwà náà lọ àwọn sábẹ́ ànábì ò dédé wọn dédé sórí rẹ̀ kọjá pé wọ́n gbà fà wọ́n gbà fà fọ́lọ̀ yányán lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà fà débi pé wọ́n wá bá ọ̀rọ̀ ara wọn wọ́n bá àlámọ̀rí ara wọn wọ́n bá débi pé ikú tí ó bá pàdánù kó pa wọn in tó bá lẹ́sẹ̀ ànábì yóò ní gòkè àwọn ó fẹ̀mí àwọn dí la ilaha illallah níjẹ́ ò láwà ní kíláàsì tá a ti ń kọ́ sírọ́tù nàbàwíyà àwa débi ìṣẹ̀lẹ̀ Uhud ìkan náà sọ̀hábà gbé wà lọ́la yàrá àwọn èèyàn ó ti ń jagun lọ́wọ́ òun náà wá fẹ́ wọ àárín àwọn tó ń jagun lọ ó fẹ́ ní kí ni jẹ́ wọn ó fẹ́ wọ àárín àwọn ẹni tí wọ́n ń jagun lọ lẹ́bi pé ìlànà wo yàtọ̀ sí lànà lẹ́gbà Ibrahim sẹ̀gbọ́n Ibrahim alayhi salatu wa salam ìgbà tó rọ̀ yìí máa ń ní dáa ní kan àwọn àdánwò tọ́lọ́wọ́n bá gbé bá àwọn àdánwò wáfẹ̀ ní ìrẹ́lẹ̀ yìí torí pé ńgbà tán bá dáná tán dáná kalẹ̀ tí mẹ́ ga táwọn ẹni tó dáná gan lè súnmọ́ bí námọ́ tó wá di pé tọ̀ sọ́rí náà yìí ìwọ fẹ́ jù bẹ́ẹ̀ ìwọ la wá ń fi èèyàn báyìí láti ẹmọ jùlọ nù náà tó yíò padà kò yíò padà àwọn sọ̀hábá náà báwọn náà ti ń fẹ̀ ní wọ́n lẹ́mọ̀ náà àwọn apàdé rẹ̀ lọ́nà pé ìgbò lọ ń lọ à níbi tí ń lọ ó ní inni la ajidu riha aljanna ìgbòhun àlìjánà dúnà òhùdí ìgbòhun àlìjánà ládùúgbò kéé òṣòdù èmi náà sì fẹ́ lọ rí wà àlìjánná ẹ̀rọ òun àlìjánná lẹ́gbẹ̀ẹ́ òkè òṣòdù ìjà àmọ́ tí ń lọ ní àdúgbò òṣòdù ìjọ náà ogun ni ogun tẹ̀mí dẹ́ àbá tẹ̀mí ń lọ táìmọ̀ iye tí casualty ti pọ̀ táwọn èèyàn ń kú lọ ṣeré ńjọ náà ó wá rẹ àwọn òkú báwọn èèyàn ti wá ń kú tóun tí ń gbọ́ pé wọ́n ń pààyàn àwọn mùsùlùmí yẹn àwọn èèyàn ti ń wà lìjẹ́ náà nù èmi náà fẹ́ lọ rèé wọ́ọ́ aljanna ìwọ́n sọ bẹ́ẹ̀ ní pàdé pé inni la adìdórí aljannata dúnà òṣòdéyìn mo ń gbóòórùn aljanna atẹ́gùn aljanna ń fẹ́ lọ́wọ́ báyìí ládùúgbò òṣòdì nígbà wọn débẹ̀ la ilaha illallah lùbá òun náà jáwọ́ àárín ogun ó wá bẹ̀rẹ̀ sí ní já kàrà ó para ìṣàrà ìṣàrà nígbà wọn já já já já já já já já tó já dáa nìkan àbá ọwọ́ mọ̀ bá wọ́n mọ̀ pa sahabiyyul jalil yìí radiyallahu ta'ala anhu wa 'an sahabati ajma'in ó kọ̀ rẹ̀ ṣùgbọ́n sáré fòmí jàbá yìí àwọn ọmọ òní ń kọjá ẹ̀yà kí ló kọ̀ ẹ̀ ha aywa ohun ìjọba wí subhanallah inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ọgbẹ́ tí wọ́n yọ lára anásù nìkan jọ náà anásù táwọn ìkéṣẹ́ anásù ibn Malik kéèjì anásù ibn Maliki al-Ka'bi kéèjì anásù ibn Maliki tó jẹ́ kádìmà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anásù táwọn èèyàn mọ̀ lélẹ̀ anásù táwọn èèyàn mọ̀ táwọn èèyàn mọ̀ anásù ibn Nadr àwọn èèyàn mọ̀ tàbádárúkọ rẹ̀ láti ní àwọn sàábí ti ṣe wàhálà kọjá kéèyàn kó bẹnu àtẹ́lù wọn tàbí tí wọ́n dárúkọ tó mọ̀ nígbà tí wọ́n mọ̀ mú ọgbẹ́ tó jáde tí wọ́n ti dá òun nìkan wọ́n ti ń ka ní ẹni èyí ẹ̀ta ó sì ń di mẹ́wàá ó ogún ọgbọ̀n ogójì fifty sixty seventy ó fi lọ bí eighty three ààyè ni wọ́n ti dá òun nìkan lọ́gbẹ́ èèyàn kankan dá kan wá òun nìkan kí ọgbẹ́ eighty three wà lára èèyàn kan èèyàn kan èèyàn kan dákùnrin ojú ọ̀nà mọ̀ pé a ń bo ìgbò làwọn gbé òní wà ọ̀tọ̀ ní tó bá lórí ọ̀tọ̀ ní tó bá lẹ́kẹ̀ẹ́ ọ̀tọ̀ ní tó bá lọ́rùn ọ̀tọ̀ ní tó jẹ́ pé ọfà ni wọ́n ta lówó ara rẹ̀ ọ̀tọ̀ ní ojú àdá ọ̀tọ̀ lójú ọ̀bẹ ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọfà àwọn mọ̀lẹ́bí rẹ̀ débẹ̀ tí wọ́n mọ̀ wò wọ́n ẹ̀dá kọjá pé àwọn kan wo bí ìka ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ rẹ̀ làwọn fi dámọ̀ pé òkú rẹ̀ rí ojú dámọ̀ mọ́ ọgbẹ́ ti ba ojú

Umaru bó ti ló kọ tó wù síwọ́n àwọn tẹ́ẹ̀ ló kọ àìwá mẹ́yẹ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ tán wá gbógun nì lọ tó ṣe pé ó kọ wọn dẹ̀ ní àti gbàgbé ẹ̀ ó kọ wọn dẹ̀ ní aṣẹ́gínú àti gbàgbé ẹ̀ tán bá ń ka àwọn sàábé 313 tí wọ́n jagun bá dé tán bá kọ́ kọ́ gbogbo wọn kalẹ̀ ẹni tẹ́lòmí ó dàmọ́nu wọn lè mọ́jú márùn lọ kódà àfáà tí bá mọ́ ń ka sílà dáadáa ẹni tí ó mọ́ sábà kọ́ mà kọ́ sorúkọ ọnù wọn ó lè mọ́ tó gúnnú wọn gbogbo wọn bá wọn fẹ̀mí àwọn kalẹ̀ àwọn alọ̀dí lé nínú wọn lọ̀dí jagun ìlànà dáná tẹ̀lé o ìlànà náà Ibrahim alayhisalatu wasalam ló jẹ́ pé ẹnìkan ò ní góríkò mi ìlànà náà Ibrahim ìlà mọ̀nsẹ́bí anẹ́fṣà àfẹnibá ponú òponú dẹ̀dẹ̀wùrẹ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ ni yóò fi ìlànà náà Ibrahim kalẹ̀ ẹnìkan ò ní fi ìlànà náà Muhammad kalẹ̀ àbídánú àbí dẹ̀dẹ̀wì òponú ẹnìkan ò sì ní fìlànà àwọn sọ̀hábà kalẹ̀ àfi jẹjẹwò rẹ̀ tó yá kí ni tó yẹ òkùnú ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ọlọ́run náà mẹ́rin Ibrahim jẹ́ wọ́n lákọ́dí sọ̀fẹ̀ ìnáhú fi dúnìyà ọlọ́run ká ní ìdájọ́ tayé bí àwa ti ṣàálẹ́ṣàná wà iná òfin àkírọ́tí lámìnà sọ̀lẹ̀ kódà tó bá tó wá díjọ́ ń gbẹ̀yìn alkiyama lára àwọn ẹni rẹ̀ olàmẹ́gbà Ibrahim ọmọ wà alayhi salatu wassalam ìlànà nẹ́bí Ibrahim àwa mùsùlùmí sì lánìí òun lọ́lọ́run rẹ̀kọ́mẹ́dì wá padà sínú suratul Al Imran kálìmọ̀ pé ìlànà annabi ibrahim oná ìlànà annabi oná ìlànà àwọn sọ̀hábà ẹni kò wá ní fìlànà àwọn sọ̀hábà kalẹ̀ àbítàrí jọmọ́ àfòpònú èèyàn àbídẹ̀dẹ̀ orí ní tikiti ṣúrọ́tù alì imran aya 68 قل ان اولى الناس بابراهيم للذين اتبعوه وهذا النبي والذين امنوا والله ولي المؤمنين ان اولى الناس بابراهيم للذين اتبعوه وهذا النبي والذين امنوا الله اكبر والله ولي المؤمنين قل ان اولى الناس بابراهيم ọlọ́ni tẹ ráwọn tá a pè lálásùmá nẹ́bí Ibrahim àwọn tá a sọ pé wọ́n tọ̀ ọ̀ntọ̀ àìtẹ̀ ọ̀ntẹ̀ lánàbí Ibrahim àwọn tá a sọ pé àwọn ni wọ́n ní ànábí Ibrahim ànábí Ibrahim ló ní wọ́n lálẹ́bí na tábàrú ọlọ́ni àwọn ẹni tí wọ́n tẹ̀lé tán tẹ̀lé lánàá rẹ̀ jọ ànábí ọlọ́lẹ́nì ke àwọn ọ̀ràn kejì tí wọ́n yẹpa àwọn ni aula nasi ibrahim tó yẹpa àwọn gan ni wọ́n wà pẹ̀lú anabi ibrahim jùlọ ọ̀tí anabi yìí náà anabi wo anabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀ràn kẹta àtàwọn tí wọ́n bá nígbàgbọ́ àwọn tó ń ṣe kí ni jọmọ́ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbà anabi wa muhammad gbọ́ àwọn òwò sì ni wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó táwọn ayà yìí sọ̀kalẹ̀ الصحابة رضوان الله تعالى عليهم والله ولي المؤمنين والله ولي المؤمنين ilé ọmọ ìyá mi mọ́díyàn kankan kórí burúkú bá ọ̀rọ̀ ìlànà nẹ́bíwa Ibrahim olọ́lọ́wọ́n bá níka nẹ́bíwa Muhammad tọ́ ìlànà nẹ́bí Ibrahim tá nẹ́bíwa Muhammad tọ́ onẹ́lú náà fi kọ́ àwọn sọ̀hábá anabi ibrahim tó rí kó tọ́lá nà dáadáa yìí ọlọ́ni wà sọ̀fà iná hù fi yíò ní pé ọlọ́run ọba ń sọ̀dí tó fi jẹ́ sí pé òpònú ni ó fi lànà anabi ibrahim kalẹ̀ ìjẹ́ kí ni pé kí lọ wá tẹ́lẹ̀ náà wá ká sórí ayé àtàlìkí àmọ̀ fún ọ ni ẹ ibrahim ti wá ó ti kó sórí ayé ó sì sórí àlìkí àmọ̀ bọ́ọ̀ bá wá ponú ìlànà rẹ̀ ló yẹ

so kánú orí ayé àtàlìkì a máa gbé bá nábì Ibrahim agbé bá nábì Muhammad ìwọ́n tó bá ń wárú orí náà àwọn ọ̀lọ́wọ́ pé nígbà táwọn ìbá lè sin lọ́run sórí ire láyé wọ́n sin lọ́run sórí ire lálìkì a máa èmi náà fẹ́ sórí ire kánàbù Muhammad bá lè sórí ire

anábì pé Ubay ibn Ka'b ó ní ọlọ́run ní kọ kí Al-Qur'ani fún mi kí ṣe kí ni kí n gbọ́ látẹnu rẹ̀ sẹ́mi tí Ubay yọkọ fọ́ ó ní ìrìn anábì dákun mo fẹ́ fẹ́rifáì kìíní kan mo fẹ́ kọ̀ǹfàmù kankan ṣé ọlọ́run dákọ̀ mi fún ọ ni àbókàn níwẹ́ nìkan tí ó kéé Al-Qur'ani ó ní irọ́ Ubay gbọ́yé o ọlọ́run kanlẹ̀ kanlẹ̀ dáwúkọ rẹ̀ ipé Muhammad lèébáwù báyìí ibn Ka'ab oníkókè alukora fún the next thing tí wùbá yóò mọ̀ tí ó bú ẹkún ni ìsùnkú tí hu anẹ́gbẹ̀rẹ́ ọ ń sunkún ní èmi náà ọlọ́run wa ń dákọ tèmi fún annabi Muhammad wa man yarghabu an millati Ibrahim ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين àwọn sàábí àdẹ́gbà Muhammad àwọn náà láàárín pé wọ́n gba sàtífíkẹ́sì àlìjẹ́nà látàyé ẹ̀dàkùn kí ló túkù tẹ́yẹ̀ ń wá kí ló kù tàà tún wá gbogbo ìsìláàmù ìsìláàmù ìsìláàmù lè ní àwọn tánú sábàbí rẹ̀ àpẹẹlẹ̀ ti bá wọn láyé alukùránì tí wọ́n kójọ táwọn sàábí ànábì panu pọ̀ lé lórí pé ẹja kójọ báyìí ìjọ kójọ òun náà là ń kàdì ní dè ní ìjí wọ́n kójọ ó ní kíni jọmọ́ òun là ń kàdì ní alukùránì tá ànábì ké fáwọn sọ̀hábà ó ké fún wọn ní gbólóhùn tán gbọ́ sí tí wọ́n há ni anábì òkòjọ sínú tákàndá kó wá mọ́ gbélé wọn lọ́wọ́ pé àbí kó wá mọ́ ká mú wọn láti inú tákàndá táànábì tí ò jẹ́ ọkọ̀ mọ́ ọkọ̀ tí ó mọ́ ká ìdè first ó ké fún wọn ní àwọn sọ̀hábà ni wọ́n jòkó pé ẹjẹ́ àkókè ní ìjọ sójú kan láti wá kó àpọ́nlé ní jẹ́ fún wọn láyé yìí wọ́n tó wá dálì tí a tó wá dẹni yọnu olúwa ń pàwọn pé wà sàbíkún al'awwalun mina limuhajiri na wal'ansar wallazi na taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu àwọn olónìí yóò náà jọmọ́ àwọn sọ̀hábà àwọn tó ti gbáwájú yíò àwọn ẹni àkọ́kọ́ àwọn mọ̀hàjírù àwọn àǹsọ́ àwọn tí ń tẹ̀lé wọn lórí dáadáa ọlọ́nìí ọlọ́run ti yọ́nú sí wọn àwọn náà ti yọ́nú sí tọ́lọ́wọ́ ti wa na bí bí yóò bá wá pọnú tó yẹ kó fi ìlànà mẹ́gbà Ibrahim kalẹ̀ wà mẹ́ yẹ rọ̀gọ́bọ̀ àmìlẹ́ ti Ibrahim illa man shafiha nafsa wà mẹ́ yẹ rọ̀gọ́bọ̀ àmìlẹ́ ti Ibrahim illa man shafiha nafsa wà lákàdé sáfà ìlànà mẹ́gbà Ibrahim alayhi salatu wassalam ìlànà tí gbogbo wa gbọ́dọ̀ máa tọ̀ ni ọlọ́run wá rí júwé Ibrahim fún wọn ipe ìlànà ànábì Ibrahim ọlọ́run ọba ní ibi kọ́ lálahu nígbà ọlọ́run ọba tó dé ànábì Ibrahim sọ bá ànábì Ibrahim pé aslim gbàfà fọ́lọ́run qala aslamtu li rabbil alamin lọ́wọ́ kan náà kò mọ́ tàfàlísáfà kò mọ́ dé gíní kò mọ́ ṣe yí kò mọ́ ṣẹ̀ṣẹ̀ máa rò lọ́kùnrin máa ọwọ́ kan èrè ọmọ ìyá mi tí wọ́n náà bá fẹ́ tẹ̀lé lánà nábì Ibrahim dákun gbàfàfọ́ lọ́run gbàfàfọ́ lọ́run ọjọ́ níbi tí ilé ayé dé ìyẹ́ dákun tí kò yẹ kó ní kálukú wá ti ṣe làákà ìpé kò sí tó kù mọ́ kọjá káwá bá rí àwọn àtọ́lọ́run ti dáa gbogbo nǹkan adùn ayé tà mọ́ ń ròpa ń wá wọn béèyàn bá tún wá ní tán yóò tún wá mọ bí àwọn àìsàn oríṣiríṣi nígbà tádùn pọ̀ lé ayé tán ló di gbogbo àwọn àìsàn rándan rándan ránwòrán gbogbo ẹwà pọ̀ nú ayé tẹ́bá ń béèrè lọ́wọ́ àwọn medical doctor nígbà tí ẹ̀sọ́ pé kíníkan cancer kíníkan ansa kíníkan gùsà kíníkan gùsà kí gbogbo ẹ̀bá àwọn tàà ń jẹ nínú ayé yìí sínú ìsinmi o àwọn kíníkan ìmí wọn àìsàn ilé wọn àti ẹ̀bá ti mọ́ ń gba ac jù òun lè kọ́ sí wá ìṣàn báyìí tẹ́sìmọ̀ pé nínú táàrù fún èèyàn ní gbádùn láyé oníkéyàn ní kí nílé kọ́ ní èsì ilé kọ́ ní èsì ilé kọ́ ní lọ́bìsì kọ́ ní nínú mọ́tò kọ́ nínú káà kọ́ máa gbá èsì èsì àwọn kébìyàn bá ti ń dáhùn abìlí pé àwọn tí wọ́n ń gbádùn ní inú ayé nù àti bá ti rò pé ń gbádùn ìfọwọ́ra rẹ̀ lórí burúkú ni torí ìsí ni ó tún di pé ẹgbọ́rọ̀ mọ́ sáájú ẹgbọ́rọ̀ mọ́ sọ́mọ̀ kọ́ lọ́kọ́ kan dé kan sí oúnjẹ fún wọn gbogbo ẹ̀ kó ṣe kí nìkan kọ́ ilé kan yọ akíkí nǹkan mú ẹran kan ṣe gbogbo ẹ̀ ibi ọba ti ń jẹ́ lọ́wọ́ àwọn àkókò tún jáde ni àwọn yìí àwọn náà ti ń kàmpé kàmpé wọn ti ń gòkè nìsín ọgbọ ẹ gbogbo tẹ ń jẹ àìsàn ń jẹ sí inú ara lóúnjẹ tó sojú lọ́yìn àìsàn ni o àti wá bálé ayé ara adé wípé ọgbọ́dọ̀ jẹran jù ẹ̀wùdá báyé dé má jẹran jù má jẹ gbá má jẹ àwo má jẹ kòkó bàbá àsásùn ẹ wá máa lọ́wọ́ kíní kan o àwọn tó máa ń sọ wípé má jẹlé yìí má jẹlé àwọn tó wà nínú ìgbádùn ayé ni ọdún sọ níbẹ̀ ìmì àti ẹ táwọn àjọ mọ̀tálíkà àwọn àtẹ̀kúta dìde ọdún àwọn bàbá wa tí wọ́n bí lu ayé wọn parí wọn èyí sábà báyìí wọn débi pé ẹ má jẹ báyìí mọ́ kátó máa fún wọn lófin má jẹ kíní kan má jẹ kíní kan mọ́ ìmí ò ti wọ etí ìmí ò ti wọ náìtì ìmí ò ẹ má dí ṣúgà kù ẹ má dí kíní kan kù sọ́ọ́rí àwọn tí ń gbádùn láyé lé

adùn ayé lásán ni ìyẹmọ̀ ìyá mi dákun gbogbo àwọn táwa ń pè ládùn ayé yìí àwọn ìnira tí ń kó wá bá wa rè ṣé kò wá tó káyìí ti fọ̀rọ̀ wa mọ́ lọ́hùn ṣé kò tó ká fi gbogbo pàlàpàlà tá a fi ń ṣe bọ̀ láti ọjọ́ yìí kò tó ká pátì ẹ ká ní tolóṣèlú ni àwọn àwọn tí wọ́n ń bẹ níbi àwọn tààtọ páwọn náà kówó yìí náà àwọn tí wọ́n tún gbà páwọn òtútù ìgbádùn ayé tó ilẹ̀ láti mọ̀ pé àtàyè yìí gan kò tí kò jámọ̀ nǹkankan so èmi àti ẹ̀dá kan àárín àwa àtọlọ́run ẹja lórí tó ṣe ìfikọ́ lálàwú rọ́bù وأسلم قال أسلمت لرب العالمين Igbó olúwa tó wà lórí Ibrahim pé Aslim bàbá bọ́lọ́, dátọ́ lọ́wọ́ yányán ó ní àà Aslam tó ní Rabbil Alamin, a mú gbà bọ́lọ́ ọba ọba gbogbo àgbáńlá ayé. Ìrẹ́ náà ọmọ ìyá mi Aslim, ó lè kúlùfì sílmí káfà wà látẹ̀tẹ́bẹ̀ gbà fọ́lọ́run ọlọ́run náà dídí pàwọ̀ èèyàn bẹ́ẹ̀nu alùkùnrin olúwa ní ojú kò lówó fi sílmí káàfà ọlọ́run ni ẹwọ lùsùlámù tán yányán tẹ́lí ní káwọ lùsùlámù tán yányán ní ìfọkànbalẹ̀ wà o gbogbo àti ẹ̀rọ dára dára náà wọn káàkiri wà láì kò ṣeré mẹ́ kò sórí yé mẹ́ èyí òun la fi lè gbádùn ayé la fi lè gbádùn àlùkìyàmọ̀ níbi ìsìlámù níbi ìmáàmì lọ́wà táwọn ọmọ lẹ́yìn bá gbọ́ bọ́lọ́wọ́n bá ti ní a mọ́ bó lórí lò

wọ́n ní kí ló dé aláwọn ìdíjọ́ àṣírá ìgbìkan fún gbókún owó àwọn ọmọdé ah tí láwọn èèyàn láwọn ìjọba ti jẹun náà ọdìgbùbí ọdìgbùjá wà tó ló kàn tọrọ tí wọ́n láwọn yìí wọ̀rọ̀ wọ́n ti kọjá káàmọ̀ wádìí wọn pé wọ́n ti gbá wọ́n gbádùn tán ni níbo làwọn náà kí ló máa wọn máa lu tí wọ́n náà máa complain tàbí protest tàbí ọkùnfà ìròdù tí bọ́ọ̀sù èyí lè máa rìn mọ́ táwọn èèyàn dẹni tí wọ́n. kí ló bí gbogbo ẹ̀ ká tó máa sọ ti nàìjíríà tí gbogbo ẹ̀ àbí ògbọ́n gbólóhùn jù ẹni àwọ̀ 2022 nìsìn àbí wọn làwọn ọmọ bẹ̀rẹ̀ campaign ẹ̀kan bá dípé ìgbóngàn máa yí padà ẹ̀tún wọn mọ́ra ọmọ nàìjíríà wọn wá bẹ̀rẹ̀ wọn ó padà láìpẹ́ ìnìtì slogan wo láti campaign ti mọ́ ìwọ́n tó gbélé wa lẹ́nu tó tọ́ bá ti gbélé wa lẹ́nu yóò láti mọ̀ wíkà sí wọ́n wá mọ́ àwọn rẹ̀ ti alùsíkà yí 200 naira ó kí wọ́n láìlọ́nù àwọn ìyá wa àtàwọn bọ̀dá wa àtàwọn àǹtí wa àwọn níwò tí wọ́n lọ́ọ̀dẹ̀ ìwà àwọn jà sí ẹwà ní yóò dáa ẹ wá ní wọn sí dáadáa alágbàfà fọ́lọ́hun táwa bá gbàfà fọ́lọ́hun lára wọn lórí wa káwọn lórí wa gbàfà fọ́lọ́hun lára wa ìlú ó ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ gidi àṣírí náà wọn gómìnà nàìjíríà yìí tán gbìyànjú bá tán gbìyànjú gidi gómìnà Maiduguri ọlọ́mọ́sá bá sí dáadáa fún wọn èyí tó tún ṣe láìpẹ́ yìí ó tún

ìlànà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìjọ Umar ń ṣèjọba àwọn tí Umar ti lọ́lẹ̀ nù àwọn bí Umar ti mọ́ ń kojú wọlé àwọn èèyàn lọ lálẹ́ lálẹ́ tán ní dámọ́ nù Umar ibn al-Khattab radiyallahu anhu ṣùgbọ́n jẹ́ sí gbogbo ẹgbẹ́ rí tàbá wá fọ́kàn balẹ̀ nínú ayé ibi táwa náà gbọ́dọ̀ pé láti gbọ́dọ̀ gbà ní pé olúwa ti ń pè wá pé asìlì mú ẹgbà bàbọ́ lọ́un èyí tó gbọ́dọ̀ máa jẹ́ síwá ní pé qala aslamtu li rabbil alamin iz qala lahu rabbuhu aslim qala ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين ووصى بها إبراهيم بنيه ويعقوب ويعقوب inna Allaha astafa inna Allaha astafa lakumu dínà wó dáadáa. ووصى بها إبراهيم بنيه ويعقوب ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون ṣẹ́ẹ̀rí gbogbo tánàbí Ibrahim ìlànà rẹ̀ yìí ìlànà kágbàfà fọ́lọ́run tó lóun ju gbogbo ayé wọlé fọ́lọ́run yìí ọlọ́run ìlànà yẹn wá sọ́ọ̀bì á ìbẹ̀rọ yìí mò bà níyì ó ní Ibrahim náà pé àwọn ọmọ rẹ̀ jòkó lé lórí ọlọ́run ní wá Yàkúbù kódà nábì wá Yàkúbù ó náà pé àwọn ọmọ tiẹ̀ náà jòkó kí ni wá ń wí fún wọn ni pé. yábàlì ìyá iná lọ àsọfá lákùmọ́dì. ibẹ̀ ẹ̀yẹn ọmọ mi ẹ gbọ́ iná lọ àsọfá lákùmọ́dì dájúdájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti ṣẹ̀ṣà ìsìn kan fún yín tó fẹ́kẹ́ bí máa sìn wọn o. bàlá wa àrùn yóò gbọ́dọ̀ fayé yìí lẹ̀ ẹnìkan yóò gbọ́dọ̀ kú ilá wa antum àbíkẹ́ jẹ́ mùsùlùmí o kí sì ní túmọ̀ ìjẹ́ mùsùlùmí ní kéèkẹ́ gbàfàfọ́ lọ tányányá àsọ́lẹ̀ ànábíwa Ibrahim rẹ̀ àsọ́lẹ̀ ànábíwa Yakubu rẹ̀ ìwọ ìwọ bàbá tí wọ́n náà ń gbọ́wà àti ìwọ ọmọ tó ń gbọ́wà àti ogun ẹni máa ń gbọ́wà náà bí wọ́n náà ti gbọ́dọ̀ kí àwọn ọmọ o fàlátẹ̀mù túnnà ìlà mùsùlùmí tí ó tẹ̀lé lánàá nẹ́bì Ibrahim tí í ṣe pọ́ náà lànà nẹ́bùwa Muhammad tí ó pọ́ náà lànà táwọn sọ̀hárí ànẹ́bùwa Muhammad náà tẹ̀lé tí wọ́n fi sórí iréwájú Ọlọ́run ìlànà yẹn a gbọ́dọ̀ fílẹ̀ o ìlànà yẹn ló yẹ kí gbogbo wa náà mọ wájọ wò pé bó o lè mi ti fẹ́ tọ̀ lànà yẹn tèmi bá wá rí ni wọ́n ṣe mọ tọ̀ lànà yẹn ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين عبد الله صلى الله عليه وسلم ìlànà lẹ́gbàá Ibrahim alayhi salatu wasalam ìlànà tó yanjú ni ìlànà tó sì tó sì dúó déédé olúwarí am kuntum shuhada bí a ká kí àwọn ayà méjèèjì tó kù náà am kuntum shuhada am kuntum shuhada ọlọ́ni àbẹ́yìn náà ti ń wítẹ́sì ìjọ náà ni àbẹ́ẹ̀rí ìjọ náà ni ìdí hadara Ya'qub al-maut ìjọ tí kú ànábì Ya'qubu tó tọ́jọ́ pé yóò fàyé ilẹ̀ tó ọlọ́ni tó wá ṣe ni pé ó wá pa àwọn ọmọ rẹ̀ jòkó ìdíkọ́lá libani ó wá ń sọ báwọn ọmọ rẹ̀ pé máa ta àbùdúnà mi ń gbà àbì tí ń bá kú tán sílẹ̀ ẹgbẹ̀ jọ́sìn fún lẹ́yìn mi kọlu wà nahnu lahu muslimun in táwọn ọmọ Yakubu sọ fún jọ́nà ni pé àkọọ́lú náà búdù ìlàáhátà olúwa rẹ̀ làwa náà mọ̀ sí òun nìkan ṣoṣo sí láàmà sí kódà olúwa àwọn bàbá ńlá ìlànà nábì Ibrahim níbi ilẹ̀

meanwhile anabi yakubu ọmọ ló jẹ́ àrọ́mọ ẹ ọmọ ọmọ ló jẹ́ sàmẹ́gbà ibrahim láwọn àbá àti wọ́n sọ kí nìkan pé gbogbo àwọn anabi ọlọ́run tán padà wá lẹ́yìn ìjọ anabi ibrahim ti dé báyìí gbogbo tí ń jẹ́ anabi ọlọ́run lẹ́yìn rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni ó fi isa dórí musa dúró anabi muhammad tó jẹ́ gbẹ̀yìn wọn gbogbo wọn àwọn ma nẹ́bí Ibrahim òun làwọn ọmọ tí Yakubu ṣe sọ fún bàbá wọn pé náàbùdù ìlàáhátà olúwa tó fún wọn láàmà jọ́sìn wá ìlàá oluwa Ibrahim wa Ismaila wa Ishaqa wa nahanu ilahan wahida wa nahanu lahu àwọn gbàbà fún ní o ọmọ ìyá mi wọ́n nàdákùn gbàbà irú obìnrin gbà fọ́lọ̀ láàrùn ọkọ rẹ̀ sọrí tọ́ọ̀ bá ti ẹ̀fẹ́ gbà fóòrù ẹgbẹ́ obìnrin ní ìfẹ́ ìyá ẹ̀hànà ó kàn rọ́kọ rẹ̀ níbi pé àníní ní gbà fún ẹ ọlọ́mọdé lómi ó ti sorí bú o sọrí tọ́ọ̀ bá fẹ́ wọ́n pé ọ̀fẹ́ gbà fọ́kọ rẹ̀ ní tó wá kù ní sinmi pé wá gbà ala ba'd ẹgbẹ́ ti gbé bima faddala Allahu ba'dahum ala ba'd olúwa ní ar-rijalu qawwamuna ala an-nisa ó láwọn ọkùnrin ni wọ́n láṣẹ ni wọ́n lágbára lórí àwọn àwọn láṣẹ àwọn lọ̀gá àwọn olùdarí ọ̀nà wa ìdí tó fi níbẹ̀ ni pé bima faddala Allahu ba'dahum ala pẹ̀lú gbẹ̀mí ọlọ́wọ̀n ọba ni mo ṣe bẹ́ẹ̀ èmi ni mo ní kọkùnrin ó máa jẹ́ ọ̀gá tó ìwọ obìnrin káti ẹ̀ níwọ̀ bá wọkọ̀ rẹ pé ó kéré tí ọ pé a lọ́jọ́ orí ó kéré tí ọ pé a níbi owó ó kéré tí ọ pé a níbi gbajúmọ̀ ó kéré tí ọ pé a níbi ìmọ̀ ọ̀wà gbà fọ́lọ̀ lára rẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ arabi tó gbọ́dọ̀ dé nìyẹn gbà fọ́lọ̀ lára ọkọ rẹ kò sí bàbá tó bí ọ bá àti ti yẹ ẹ̀hànà tó tí ò rí ti ẹ̀rò tó ọgbọ́dọ̀ gbà fọ́lọ̀ ní kíni lára rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ tó ń ṣe ìgbàfà fọ́lọ̀ já nílẹ̀ Islam ìtumọ̀ Islam ní pé mo gbà pé bọ́lọ̀ ṣe ni mọ̀ ṣe ni mọ̀ so ọbẹ̀ tajà ọbẹ̀ rajà kẹ́kọ̀ọ́ bóòrọ̀ lọ́wọ́ bá ti ní àṣẹ mọ́fì ìlú tàá mọ́fì jàǹbá tàá Islam níbi iṣẹ́ ọwọ́ ò ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá jẹ́ kọ́gá ló fi islam lára ẹ̀ kọ́gá ní ìjọ òjò ní pé ah, àwọn nǹkan kan wà nínú òṣèṣì ti ẹ̀rọ tó yẹ pé ó surprise mi o gbogbo èèyàn kí ń ṣe bẹ́ẹ̀ wá ní àbí kíníkà ìwọ máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa ah, ẹ̀sìn ìgbàsà tẹ́lẹ̀ ní jẹ́ ní wọ́n ń ṣe alá islam ló kọ́ wa o ìyàlá ẹ̀sìn wa ló kọ́ wa wà báyìí ayà báyìí náà lọ́kọ̀ àná àbí ìdìbà ìsọba ìjọ ẹ̀sìn máa wù wáyé nìyẹn yẹ kẹ́ máa rí islam nínú gbogbo ṣe ṣe ti rí níbi gbogbo nǹkan ní islam wọ̀ níbi gbogbo nǹkan láti gbọ́nà mọ́ rí ìsìláàmù lára ìmúra rẹ ìsìláàmù já rí ìsìláàmù bí ìmúra káwọn èèyàn jẹ́ gbọ́gbá tó gbà fọ́nà nílé ọ̀rọ̀ ẹnu rẹ já rí ìsìláàmù mẹ́ ìmú ọ̀rẹ́ ìdẹ́múyàn lọ́rẹ́ rẹ ìyẹn ayò ọ̀rẹ́ bí ìsìláàmù ti ní òṣèṣà ọ̀rẹ́ káwọn pé eléyìí ọdún jà jẹ́ ó pé ìjà tí ń bàjà yìí ọbẹ̀ báyàn jà àwọn àbáwọn ọgbọ̀ al-hubbu fillah wal-bughdu fillah ọbẹ̀ fẹ́ ríyàn yóò jẹ́ pé torí islam torí ọlọ́run ọbẹ̀ ní kòrìyàn kankan láàrin èèyàn jẹ́ kó jẹ́ pé torí islam torí ọlọ́run mùsùlùmí ló àmọ́jẹ́rẹ́ lòmí gbogbo ibi tí islam kù lára rẹ̀ kò ní pé tàwọn amọ́jẹ́rẹ́ ti wá kí ìrún lọ irun rẹ̀ òun lẹ́yìn tó kàn sí pé ìrún ní jẹ́ islam islam ò lára àwọn ẹ̀ torí ẹ̀rí pé bí ìgbà tí ó gbà fọ́lọ̀ níbi ìrún tí ń kí ni

tàbáwọn ti léje ọmọ nàìjíríà kò gbọ́ yorùbá kò gbọ́ ìgírísì kò gbọ́ ìlárúbáwá pẹ̀lú tó bóòlù láti báwọn ìṣọ̀rọ̀ nìṣù ayọ́lá fi ọlẹ̀ gọbọ lọ bí i ṣe rèlò yóò fi àà ah, tọ́ bá tẹ̀ ń kírun bẹ́ẹ̀ lè jíbọ́ sí kínú wọ́n ti wáyà yìí kò sí islam ẹni islam ló ti wá kírun lóòótọ́ àmọ́ kò wá sí islam níbi ìrun tí ń kí kò sí gbogbo àwọn ọlọ́run bá níbi ìrun tí ń kí ọ̀rọ̀ ẹnu rẹ̀ jáde islam ọ̀dá bí ó ti máa wòran jẹ́ kí ìsìláàmù hàn bẹ́ bọ́ ṣe sọ̀rọ̀ jẹ́ kí ìsìláàmù hàn bẹ́ bọ́ ṣe báyàwó lò jẹ́ kí ìsìláàmù hàn bẹ́ bọ́ ṣe bọ́mọ lò jẹ́ ìsìláàmù hàn bẹ́ káwá di pé àpòpò ah, jíjà tí islam ṣe bí islam ló ní ṣe báyìí tí islam tí ó islam ọlọ́mọdé àfẹ̀sìn ìrọ̀wá lọ́rùn ìgbà ọlọ́run wá sọ̀rọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí tán أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون Olúwa ní tílkà ọmọ tó ń kọ́lé kọ̀lẹ́tì. Ọlọ́run gbogbo àwọn tá a dákọ̀ yìí, Anábí Ibrahim, Ìṣàkọ̀, Yàkúbà, Anábíwa Ibrahim, Anábíwa Ismail, Anábíwa Muhammad, Ọlọ́run ní gbogbo wọn báhùn àwọn ìjọ kan ní wọ́n tọ́ ti lọ òòrùn àwọn tó gbélé ayé wọn ṣe àwọn náà ní nǹkan wọn o ọlọ́run lẹ́yìn náà ìwà tẹ bá wù ẹ̀yìn lẹ́ ní nǹkan yín ọlọ́run láàní béèrè lọ́wọ́ yín nípa àwọn iṣẹ́ wọn tí wọ́n ṣe àwọn ànábì ọlọ́run ti lọ ìwà ìtẹ́yẹ̀wú dítẹ́fẹ́ mọ́ kílèmù iṣẹ́ wọn àwọn bẹ́ẹ̀ sọ dípá àwọn làwọn ní iṣẹ́ wọn tán ṣe ẹ̀yìn òun láwà líǹkì papọ̀ mọ́ àyà tàfẹ́kẹ́ yìí tilka ummatun ìgbà ti gbé tẹ̀sí ìlú wa lọ́sẹ̀ tí ń bọ̀ láhá ma kasabat wa lakum ma kasabtum ẹgbó òun ló ti lọ bó òun ló ti jẹ́ àmọ́ mọ́láyé rẹ̀ wá abiluwa wa niwallihi wa karami wa illihi wa fadli an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban وعملا متقبلا وشفاء من كل داء أبلغ الله سبحانه وتعالى ومتاسي عليكم دادا عليكم ري عليكم لا عليكم لا ولا مساسي فم بنكو كاوا àwátí bóyá bá ní ìwé ìyá béèrè mélòó kan torí àsìkò wálé mọ́kànlélẹ́ abálẹ̀ ni ó bá ní ìwé abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe àṣì àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì ṣe àlékún òrè fún alimi sọ́àl fi sọ́àl ẹbẹ̀rẹ̀ a ẹ má rẹ̀ <laughs> tọ́ <laughs> ìwẹ́jọ́ kọ́rẹ́ ni màá ti rí kí ẹ bá ti fẹ́ bèèrè rẹ̀ abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala kó mọ́sá ṣe àlékún ọ̀dà fún wa insha Allah ta'ala tó bá ń di ní ọ̀la ba'da al-fajr a máa pàdé lórí àlàyé kíra umdatul ahkam èyí tí a fi máa ń kẹ́kọ̀ọ́ nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìdájọ́ afẹ́ ṣe mara ó dàbí pé báàbù tá a kéwúdé báyìí ní ṣe òní báàbù adhan wal-iqama ìlànà ẹ̀kọ́ ìrun pípé àti ìkámà ṣíṣe ẹ̀yàbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́ta àṣọwájú ọ̀lá náà lọ ó lè ṣe àlékún dáadáa fún wa وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته